وكل بدعة الضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó tún kọ àkójọpọ̀ wa ìdí ọpẹ́ wa pọ̀ pé ó spare life wa torí wípé àsìkò tọba adẹ́dàá bá ti fún yàn ìkẹ́ ńlá ni ntí èèyàn wa máa fi jèrè rẹ̀ ó ní kó fi ṣe tọ́ à èyàn lè rí pé kó lò ó láti fi wojú rẹ ọlọ́run ọba torí tó bá ti bọ́ kò sí dá padà mọ́ ló fi jẹ́ pé gbogbo àsìkò èèyàn èèyàn máa ń lò ní pé pẹ̀lú principle kí ni principle yẹn min husni li islam li mari tarkuhu ma la èyí tí. islamu èèyàn ti fi yẹn juju ntí o bá ní mú àlékún dáadáa bá alikiyama rẹ mọ́tàràbọ̀ ntí o bá fi jẹ́ ikpe pé yóò mú ìbálẹ́jọ́ burúkú fún yàn ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kí yẹn sá fún fi jẹ́ ikpe gbogbo ògbà mùsùlùmí kò gbọdọ jẹ́ ká hàn wọ́n dúró. bí ọba máa ṣe tẹsbihat tahmidat talilat tẹsirat kó máa ṣe istikfar ẹbí kó máa ka quran kó máa jẹ kẹnu òun odò kó dàbí máa ń jẹun ló fi fà á tààfin nínú àwọn àfa sálàfù tí wọn bá lọ lé gbọ̀nsẹ̀ wọn ò ní kí nínú àwọn ọmọ kí wọn dúró níta kí wọn máa ka quran tàbí kí wọn máa rán wọn létí ìmọ̀ kan kó má fi jẹ́ pé àsìkò táwọn wà ní inú ilé ìgbọ̀nsẹ̀ tàbá wọn ń ṣe gá àwọn wàá gà fálà torí béèyàn bá ṣe ń jìnnà tí ń ṣègbàgbé lórí ìrántí ọba adẹ́dà sí bẹ́ẹ̀ lọ́wọ́ ó ṣe máa bá sí ọwọ́ kíni ọwọ́ àṣepàn bẹ́ẹ̀ lọ́rọ̀ ó ṣe máa dojúrú sí kọba adẹ́dà má dojú ọ̀rọ̀ wa rú. náà àdúpẹ́ fún ọba adẹ́dà àpáyà wípé ìdìbò tí wọ́n fẹ́ ṣe kọ́ máa fi kó bí nǹkan mi la fi sọ wípé ahad tó tẹ̀lé káfí sinmi but ọba adẹ́dà ó gbà ṣe ju bá a ṣe lérò lọ ó at least ní area àwa ń bí ó lọ ní ìrọwọ́rọsẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba kì í ti ń bọ̀ yóò rọrùn jù bẹ́ẹ̀ lọ so ní òròpó necessary yìí pé ká tún postpone halkọ tó ń bọ̀ so ó máa wà inshallah alkarim gẹ́gẹ́ bí ìṣesí wa halkọ bí ọjọ́ òní a máa fi ń sọ family issues ni issues tó bá wà nínú ilé láti fi jẹ́ pé kí ni ká tún inú ilé ṣe torí gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ gbogbo ìgbà ìjọba àkọ́kọ́ tí ọba adẹ́dà tó fi lọ́lẹ̀ tọ́pẹ́ tọ́ba ti yanjú gbogbo nǹkan máa yanjú ibẹ̀ lọ̀rọ̀ tí máa tó wá òun níjọba ní bedroom ìjọba láàrin lọ́kọláya torí bí ó ṣe pàtàkì tó torí òpó ni tó kó àwùjọ ró ìsìláàmù n tó làálẹ̀ kí ọkùnrin ó tó sọ pé ah, ẹni tí mo fẹ́ fẹ́ ni tàbí obìnrin ó tó sọ pé ah mo gbà fún lágbájá ó ṣètò yẹn tó pọ̀ gan lára bíi kíni pé tí ó bá ti di pé wọ́n ń bá lẹ́mìí wípé ah mo fẹ́ ṣègbéyàwó mo nídìí ìyàwó tàbí mo nídìí ọkọ kí ni wọ́n ní ká ṣe ká lọ yẹ̀ wò bóò la ṣe yẹ̀ ká fi lọ bá dẹ́dà. Islam ọgbà pé lọ sọ́dọ̀ ẹnì kankan tó bá lọ sọ́dọ̀ ẹnì kankan bọ náà bá wá gbà tó sọ ó kírun ogójì ọjọ́ Ọlọ́run ò ní gbà ó sì gbọ́dọ̀ mọ́kì bóòlù ṣe ní káṣí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà náà mùsùlùmí ò gbọ́dọ̀ fi gbogbo òru sùn pàápàá jùlọ ìdákẹ́ta àgbẹ̀yìn òru kí ló fà ọba adẹ́dà máa ń sọ̀ kalẹ̀ ní bó ṣe bá títóbi ọlá rẹ̀ mu lásìkò gbàyìn yóò máa béèrè ta ló ní bùkátà kó wọn bá ba díà rẹ̀ ní imáàmù náà ṣáfì rahimahullah mọ̀tẹ́wọ́sà ló fi sọ wípé ẹnikẹ́ni tó ń bá ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n ń fàsìkò yẹn sùn ó purọ́ ni. ta ló ń ta ló ní bùkátà kóun bá bíyà rẹ̀ ta ni ó ṣẹ̀ tó fẹ́ túbá kóun ọgbà túbá rẹ̀ ta ló fẹ́ bẹ̀ òun ṣẹ̀ subhanallah kó wọn bá jẹ subhanallah lọba adẹ́dà nígbà tó ń sọ wọn ni wal mustaghfirin bil ashar àwọn tí wọ́n máa ń jí rẹ̀ bẹ́ẹ̀ wípé kí ọba adẹ́dà forí jìn àwọn ní òru dákẹ́ta àgbẹ̀yìn èyí ò ní wípé àwọn wọ̀nyún wọ́n ti là kọ́ làwọn bá mọ́sáàsì alọ́kàn nínú wọn lọ́sọ̀ọ́jọ́ iṣẹ́ náà sàásùlà ń sọ pé sharaful mu'min iyì àpọ́nlé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo qiyamul layl qiyamuhu bil layl ìdìde lóru rẹ̀ kò fi máa báwọn nìkan ó ní aleikum bi qiyamil layl ọ̀dọ̀wọ́ yín o ẹ máa dìde lóru pàápàá jùlọ ìdákẹ́ta àgbẹ̀yìn فإنه داب الصالحين قبلكم ṣe sí àwọn ẹni rere tí wọ́n ṣáájú yín tí ẹ bá fẹ́ jẹ́ ni rere ẹ má dìde lóru. wa qurbatun ila Allah yín mú yàn súnmọ́ lọ. wa mukaffiratun lisayyi'at yín má pèsè rẹ fún yàn. bọ̀mọ̀nà hàtó anilẹ̀ ìsìn kìí jẹ́ kí èèyàn ó lè gbójú gbóyà kó sọ pé wọ́n lè dẹ́ṣẹ̀ yìí máa fún yàn ní kòràrú láti dẹ́ṣẹ̀. wàmẹ́túrò de dáì anil gẹ́st èyí máa mú kí àrùn kú lára fún yàn a máa ń sọ gbogbo wọn a máa má pèjú èrè wọn a sì mú wá ní ìjẹta láàrin àwọn ọmọ. ìyàwó tèmi ló ṣẹlẹ̀ sí ó rẹ̀ débi gbogbo oríkèéríkèé ibi tí irun ti ń jáde ló ti ń jẹ̀rora mi ìrírú bẹ́ẹ̀ rí mi ìgbọ́ rí. àwọn tí wọ́n jẹ́ bíi àbúrò ìyá fún wọ́n wà ní low wọ́n wà ní high places ìyàwó rẹ̀ gan german german lady ni medical pharmaceutical kìíní yẹn ló ń dín ṣiṣẹ́ wọ́n ní kọ́má aids ni o mọ jẹ́ ń gbọ́ wọn sọ́yàn ọ̀dẹ èmi sọ pé ń bo ló ti kù ṣe gbogbo test yẹn kò sí ní tó jọ olúkálukú máa ń wúra wọn pàtí kìíní ìfẹ́ ga ju ẹ̀mí tèmi lọ mo ṣe dìde lóru aka méjì mo jẹ́ oògùn dáadáa kí ló fà Abu Abdullah torí mo mọ̀ pé lẹ́sẹ̀ pípọ̀ ni mí mi gan fọwọ́ ara mi dáadé tí wọ́n dá sí mi lọ́rùn kò sí kó ọ̀dẹ̀ ti sọ sallallahu alaihi wasallam ó ní tá a bá ti dìde ipa fẹ́ kírun ó ti abí dùnúbì yìí kúlẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ẹni tó fẹ́ kírun wọ́n gbàjọ wàwú di àtàlà rásì yìí àtùkì àtùkì wọ́n wà kó ẹ̀hẹ́n kí ló wá ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ni fakulama raka'a aw sajada tasaqatat anhu sallallahu alayhi wa sallam aw kama qala nabi sallallahu alayhi wa sallam. turuku kí ni ó ṣẹlẹ̀ sí ti máa ń bẹ lórí èèyàn yọjà bọ́ọ̀lù aw tọ́ba ti lọ sí sójà náà báyìí kíní àtẹlẹ fi ti bẹ léjìká. òun náà jà bọ́ ni. òjíṣẹ́ náà sọ́nà ni tọ́ba ti lọ sí rùkú tàbí tó lọ sí ẹ̀yìn sùjádà gbogbo ti ẹ̀sẹ̀ tá a kó sí lókè tó rù sórí àti tó kó séjìká yẹn gbogbo ọmọ fọlọ fún ló fi jẹ́ pé tọ́ba ti dẹ́ṣẹ̀ sọ pé a mo ti kọjá àlà kí lóòjíṣẹ́ náà sọ́nà mi ní ká sọ. ó ní kíákíákíá ká ṣe kí ni kámúná fúlà araka méjì wa òwò lọ́wọ́ bá mo tún ti dé o ẹrú ẹlẹ́ṣẹ̀. òfìjẹ́ yìí pé mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ kí òun mọ̀mọ́ sí nínú àlùhàlà ń gbogbo ìgbà kí ló yìí ṣe lásán àṣàlám sọ. ó ní istaqimu ẹ̀dúró déédéé walan tahsu ẹ lè mọ rírì kẹẹ̀dó déédéé wà á lẹ́mu anna khayra amalikum masolat ẹ mọ̀ dájú o èyí tó dáa jù nínú sẹ́yìn tẹ̀ fi tètè soríire níwájú ọba adẹ́dà oníhun masolat kí ló wá fi parí rẹ̀ ó ní walan yuhafizu ala al-wudu illa mu'mina ẹnìkan yìí máa sọ kóun wà nínú àlùalá gbogbo gbà àfọlùgbàgbọ́ òdodo ló fi jẹ́ pé àwọn sálàfù tálù àlàbà ti já nìsín ọlọ tọ́lẹ̀tì kó tó kó tọ́lẹ̀tì yóò fẹ́ tètè sàlù àlàkókò ńbẹ ó ní toró wọn mà láàrin ìgbà tí òun kóun tóun ṣe tóun ṣeun tóun bá ti sàlù kọlọ́jọ́ ọmọdé torí pé ẹni tó wà lọ́wọ́ nínú àlùwàlà tọ́lọ́jọ́ bá dé àwọn màláìkà máa ń dẹ wọ́n máa ń dẹ fún un bó ṣe jẹ́ pé bọ́lọ́jọ́ ò tí dé kan àwọn mọ̀láyíkà tí wọ́n ń kọ́ṣẹ́ wọ́n máa ń tẹ̀lẹ́kẹ̀ eléyìí ń tiẹ̀ ó máa ti ń sè ó wà nù àlùwàlá ẹja ẹja tẹ́sílò fún un ló fi jẹ́ pé wíwà nù àlùwàlá mùsùlùmí gbogbo gbà ń tó pàtàkì yóò fọ ẹsẹ̀ oríkèéríkèé mọ́ náfìlà tá a bá mú wa yóò ṣe kí ni yóò mú a súnmọ́ bá a dẹ́dà. ló fi pàtàkì kéèyàn mójútó gbogbo àsìkò ó pàtàkì mùsùlùmí kí ló wá ṣẹlẹ̀ gbàtà wa ń sùjádà mo ṣe dé sùjádà báyìí tọrọrọ ọba adẹ́dà tọ́sọ láti ẹnu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó lásìkò tá a sún máa wò ó jù ó nígbà tá a wà ń sùjádà kábàrùn kí wọ́n ní ká ṣe òjíṣẹ́ lásán àṣàlám ní ẹkún fàdúrà ní sùjádà yín ó kù dẹ̀dẹ̀ kọ́ lọ́hùn ọgbà tó bá ti fáìlì ẹ̀ sí wájú nínú sùjádà rẹ̀ gbàgbé ẹ̀ wọ́n bá dẹ́dà. lọ́hùn alẹ́ ọ̀sánlám ló gbà sọ wípé káṣíkì àmàlẹ́yìn. ìsọ ìṣesí àwọn ẹni ẹni tọkọjá ni sèmi lẹ́ni rí ìmáàmù kéèyàn súnmọ́ ẹ jẹ́ súnmọ́ ẹ ìmáà pẹ̀sẹ̀ rẹ pẹ̀sẹ̀ mi rẹ mọ̀mọ́ púpọ̀ ìmáà kọ́ di pé kéèyàn dẹ́sẹ̀ báńkọ́ dẹ́sẹ̀ dídẹ́ dídá ìdẹ̀ máa lé àrùn kúrò lára. Huh? mi máa ń tí ń ṣe arábìnrin bọ́tí wọ́n lọ́ọ́ mà á. lè mú kó àfiwọ́ bá mú kó ìyìn sọ pé ní wọ́n bá kó mú kó ní ìsìnyìí lẹ́nìí ní ọkàn àti gbájú ọmọ ọ̀lẹ́ni mi bá mú kó ní ìsìn ìwọ ló lè ṣe torí ìwọ ni mò ń bá ìwọ ni mo dẹ̀ ké wá bá bá mú kó ní ìsìn ké wá so nìkan gbogbo olùgbàgbọ́ òdodo tí wọ́n bá wà nírú kọ́ndíṣàn rẹ̀ ń bá mú kó fún wọn. mo ṣe ṣe asalaamu alaykum wa rahmatulah wa barakatu asalaamu alaykum wa rahmatulah ọba dìde pam pé ajẹ́ dìkì fòtẹ́ fún wa ó kọ́ tẹ́ ẹ̀ máa ń pè wá ń sàlẹ̀ ń bì ó kọ́ kan náà mala ẹni àpọ́nlé ní kíní kan gbogbo alẹ́ pè ní mala ń tẹ̀ ń sọnù ọba yìí pọ́n ó ní mala bí ìgbà tó yẹ pé nẹ́fìlà tó ṣe nísìn ó dẹ̀ ti mú ìtòǹsẹ̀hún ó ti mú kó ìtẹ̀dá mo ní alhamdulillah ntòkùnrin ká káwa bá ṣe sọ́dọ̀ ká bá ṣe dúpẹ́. bóyá ìbá la èmi lọ aya tètè fún ma umura ọpẹ ẹgbẹ ẹsẹ tí wàá pọ ló la máa fi ń lọ lọrùn lẹgbẹtẹ la lọ mu zamzam ká lọ dúpẹ́ àwọn ẹsẹ tá a bá ti forí kó kó kó kó wàá lọ dúpẹ́ wọlọ gbà wá wàá tún ti dé o. mùsùlùmí ntọ́ yẹ ká máa dún ní ní gbogbo gbà irun kèsì tíyàn fi ṣeré mùsùlùmí kọ́mọ wà nù àlùwàlà gbogbo gbà kèsì tí ma fi ṣeré kèsì pa àmọ̀ ṣe nìkan àmọ̀ fi kọ́ àwọn ọmọ tí ó fi di ntó ti bárakú yóò ti di bíi ádà ọ̀kan nínú àwọn ọmọ yà ó fẹ́ẹ́ ó fẹ́ ọmọbìnrin kan òkè lọ́run ló ti fẹ́ ó ní kò kéwú lọ títí ṣùgbọ́n ó fẹ́ mọ́ sí òfin kan níní òfin ẹ̀sìn tóun bá ti ní kóun ó fàyọ tóun ó sẹ̀ mọ́ làákùn pé kóun ó wá àwọn àfa kà yìí ń ṣe ní ọmọ ṣàlàyé rẹ̀ kérékéréké mo ní kò kéwú lọ títí lóòótọ́ torí pé kí ló fà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nínú ilé wọn bó tiẹ̀ jẹ́ pé bàbá rẹ̀ ọ̀já àfa yọ wà kéwú yóò béèrè lọ́wọ́ àwọn afa yóò wá máa sọ fún àwọn ọmọ àwọn afa ní tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí báyìí láti ṣe ìdí tá a fi ṣe báyìí torí báyìí torí báyìí torí báyìí torí báyìí lórí irun lórí àkàmù tahara lórí gbogbo àwọn issues báwọn oníkó wọn mọ ti mẹnu lé ní ọkàn nù wọn fẹ́ sọ́jà sọ́jà ò ní táìmù láti kéwu ó wá aláìmọ̀kan ṣùgbọ́n ọmọ yìí ọlọ́run kẹ́ dáadáa kì í ṣe pé ó pẹ̀lú oníkan ó kẹ́ pẹ̀lú wà. kí ni pẹ àtẹ̀kọ́ ọmọ pọkàn òun ọlọ́run fi àdánwò òfé òun ó fi sí lọ́kàn tí máa ti wọ́n jẹ oúnjẹ ń pọ̀ yóò báwo ni a ti yanjú òfin rẹ̀ ọkọ ni ṣé wọ́n sọ fún ọ pé àfààní mi ni ọ̀rọ̀ àwọn àfààní ọmọ yẹn wà jókòó yóò wá máa ṣàlàyé rẹ̀ kéèké tẹ́lẹ̀ bá wa báyìí bí ṣe wá ni sọ́jà wa máa wọ̀ ọ́n báyìí. nígbà tí ìṣesí ìwà pọ̀ kí ni sọ́jà sí ó ní fatu Fatima ló kọ ìyàwó rẹ̀ ó ní wàá kọ́ mi ń kéwù. mi sọ́jà ìjẹ́ sọ́jà ò jẹ́ ńláyè kéwù wàá kọ́ mi kéwù ó wá jókòó síwájú ìyàwó rẹ ọ wá kéwù pé òun ò ní ní nínú ilé kóun tún máa ṣe wàhálà lọ́ta ó wá jókòó níwájú ìyàwó rẹ ọ wá kéwù <laughs> tẹ́ ẹ bá mọ sọ́jà ẹ mọ̀ pé kọ̀ rọrùn sọ́jà pé kéèyàn wà conscious position rẹ̀ mo fẹ́ mọ́ rẹ àwọn tó rí bíi tiwọn rí a ẹ̀yin lè fi mí sínú group wọ́n wá sọ nǹkan kan tó jẹ́ nǹkan àgbàyanu mo wá ní sọjà ní mo kọ́ náà sẹ́yìn ò ti le jù ní ti sìbílà àṣẹ gbogbo àwọn tẹ́ ń bẹ nínú group àti general ni wọ́n bí wọ́n ṣe ń pè mí ni wọ́n ń tẹ́ksì mi pé láéláé ó ṣe mí ni o títí mo bá pàdé general lójú ọ̀nà sẹ́mi ọ́ là á máa lórí pé sọ́jà pé ní gbọ́dọ̀ ṣe báwọn mọ́ o àfàwà ẹ̀ mọ́ ṣe báwọn ṣe àmọ́ àláìkẹ́ ah, mo wá tún dáwọ́ lóhùn mo ní ah. IBB Ibrahim Ibrahim là á máa pè gbogbo àwọn junior officers náà Ibrahim Ibrahim Ibrahim ni wọ́n máa ń pè ó kọ rẹ̀ ni wọ́n dẹ̀ máa ń la akọ ọmọ lórí kò dẹ̀ feel bad nípa rẹ̀ wọ́n ní ọ̀gá ni wọ́n wá pè mo ní afẹ́ àwọn àti sòdodo ọ̀rọ̀ fún yín o aláàfẹ́ nǹkan ṣé dandan ni mo ní òkè mo ní ọ̀dà bẹ́ẹ̀ ṣe ń bó ṣe tẹ̀lé mẹ́sẹ̀gì yẹn mo èmi náà bá dá ló mo ní mo ti nàró dúró lórí bí mo ṣe ń kọ mẹ́sẹ̀gì yìí nìsín mo ń bẹ́rí tẹ́ ẹ̀ bá ti sọ pé kí n jókòó ìní jókòó ogun wa wá kú sẹ́yìn ìpè ìmọ̀ já àwọn jẹlẹ́ kọ̀ọ̀kan kọ́rọ́nù kẹ́ ẹ tètè gbòdodo kọ̀rọ̀n ọmọkùnrin ó dó síwájú ìyàwó rẹ̀ ó kéwú látọ̀dọ̀ ìyàwó rẹ̀ sọ́jà for that matter kí fà ẹ̀kọ́ òfin jẹ́ pé téèyàn bá ní ìmà ó gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ adab tí ò bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀ ní tí ó bàjẹ́ ó pọ̀ ju ní tí ó tún ṣe lọ. làwọn sábẹ́ máa fi sọ yìí pé tá a bá fẹ́ lọ kéw wọ́n ní ká lọ kẹ́kọ̀ọ́ ná ká tó kọ́ kéw. bó la ṣe gbé kalẹ̀ bó la ṣe sọ bó la ṣe change nǹkan bó la ṣe túnṣe torí pé kí ni àìmọ̀ gbé kalẹ̀ aburú tí ó mú wa yóò pọ̀ ju dára tó ọlọ́fẹ́ ṣe lọ yóò tiẹ̀ ba nǹkan jẹ́ ni èyí ni basira bàtí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tọ́ran Mu'adh bin Jabal radiyallahu anhu tọ́ran lọ sí yemen kí ló sọ fún un ó ní sórí ibi tẹ́ ọ lọ yìí àwọn halil kitaabu ni wọn. bó ṣe ṣe sí wọn yàtọ̀ sí bó ṣe sáwọn kèfèrí ṣubuhati lọ̀rọ̀ wọn lóko ni wọ́n kó sí àwọn náà lẹ́sìn ṣùgbọ́n wọ́n kó wọ́n gbé nǹkan lura wọn nítorí náà tọ́ ọ bá débẹ̀ faltakum awwal ma tad'uhum ilayhi shahadatu an ilaha illallah nítorí kọ́kọ́ pè wọ́n sí ó ní shahada akida tawhid òjíṣẹ́ lásàrà àṣàlà wa ni fa inhum ajabuka tí wọ́n bá wá dẹ́pẹ̀ rẹ̀ múrùhún bí sọ́láàtì wá pàṣẹ pé a gbọ́dọ̀ kírun ìbẹ́nu tíra tiwọn náà bọ̀ tí wọ́n ti dojú rẹ̀ rú. òjíṣẹ́ náà sàn sánà wá ń ṣe àlàyé fún un bí ó ṣe gbé gbogbo ẹ̀ lẹ́sẹlẹ́sẹ tó o bá tó nǹkan lẹ́sẹlẹ́sẹ ọmọ tá a ṣẹ̀ bí tá a bá ní à ń kánjú pé kó tètè rìn àwọn àǹfààní tẹ̀tẹ̀ kí ni ó ṣẹlẹ̀ kò ní padà rìn mọ́ ń gbò báyà torí pé kí ni ẹsẹ̀ ò tí ì gbò tá a fi ń fà á ibi tí basira ti làwọn afáàfin sọ pé tí o bá sí basira aburú téèyàn ọ̀ dàálẹ̀ téèyàn ọ̀ dẹ̀rù kó òun fẹ́ ṣe dáadáa ni yọ pọ̀ ju dáadáa tó lóun fẹ́ mú àga lọ nǹkan wà lọ́jú pọ̀ àbáfi kìlọ̀ pé kọ́dọ̀ ó ṣe jẹ́jẹ́ ọgọ́rọ̀ wàhálà ti ń bẹ nínú ilé ó ti fojú hàn kí ọkọ tó tẹsẹ̀ bọ̀ tàbí kí àwo tó tẹsẹ̀ bọ̀ bọ̀ torí pé kí ni wọn ò lo làákàyè ọ̀gọ̀rọ̀ fi kó sí. ìsìláàmù àgbékalẹ̀ tó dẹ̀ mú wa lórí ọ̀rọ̀ ọlọ́kọláya kéze kékeré lẹ́yìn ìgbà tá a bá ṣe consultation tá a ṣe istikhara ọdẹ wa bá faith mara náfìlà ara ká méjì náà ló mú wa. توبات سلامت او اشد ولا ينري اللهم اني استخيرك بقدرتك استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تعلم ولا اعلم وتقدر ولا اقدر ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ودنياي اعجلي واجلي فاقدره لي ويسره لي وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ودنياي عاجلي وآجلي فاصرفه عني واصرفني عنه واقضي لي الخير حيثما كان ثم يسره لي سبحان الله ọlọ́run ọba mo ń wá ìtọ́sọ́nà lọ́dọ̀ rẹ látara àmà rẹ mọ̀ ń wá ìpè bùbù rẹ látara ètò rẹ kádàrá rẹ torí wọlé ló èmi ò ní ìwọ lọ́ọ́ pa èmi ò máa pa tó o bá mi pè ní tí mo fẹ́ dáwọ́ lé yọ̀ dáa fún mi lẹ́sìn mi nígbèsè ayé mi fanfa àlùbáríkà sí tó o bá mọ̀ pé kò rí jìnnà sí lé jìnnà sí mi kọ́ wa pè bùbù tó dáa fún mi lọ́nà míì kọ́ wa fi rọ̀ mí lọ́rùn àwọn mú àpèjúwe wa lórí eléyìí náà gbogbo wa àfa ńlá ni ọ̀kan nínú àwọn ọmọ àyà ọ wá fẹ́ẹ́. ọfẹ́ fẹ́ wà o ọwọ́ agbúrò pé ọmọ àfa ńlá yẹn wà níbì kan òun ni ah òun ó ṣe òun ó fẹ́ ọmọ yìí lọ́ba dìde kò tí ẹ̀ rántí but talib al ni ìyẹn arákùnrin kódà gbogbo ibi tí ń bá lọ báàgì yẹn báàgì tá a máa gbé kọ́ yẹn oríṣiríṣi tíra ni ó di ìsinú rẹ̀ pé àyíbá a mọ̀ tó bá nídìí pé kóun ó sùn ètò òun ó yìí máa wá nǹkan ká pé láìbírì òun ni òun kóun fi ráàyè máa ká tó ń wọ́n kà kò tiẹ̀ rántí láti ṣe ẹ̀yin zuru ni wọ́n pàdé ó wá lọ ń bọ̀ wá èyí máa ń mú kí ọpọlọ gan ó jí wá ní ti dáadáa ọwọ́ arántí pé ah, ohun ọmọ tí ì ṣe istikhara bó ṣe kírun tán lọ́ba mú istikhara o. tẹ̀ǹtọ́ láìkí kó dẹ̀ mọ ara tíra ni ọba lọ sí ibi tí wọ́n ti ń ta tíra tó jẹ́ yí pé ọmọbìnrin yìí ọ wà nínú àwọn tí wọ́n ń ṣètò ń bẹ̀ bí tó ń ti ń wo tíra lọ́ba rí lọ́ọ̀kan ọmọkùnrin àtòbìnrin wọ́n ń sọ̀rọ̀ pati tí wọ́n lọ mọ́jú torọ́jọ́ Israel ni pati tí wọ́n lọ mọ́jú tí wọ́n lọ ní ọjọ́ Ahad ó gbé wọn débi wípé orin tí wọ́n kọ oríṣiríṣi wọ́n wá dìde wọ́n fẹ́ẹ́ fẹnu kóra wọn lẹ́nu. Ọ dẹ̀ wà lára ọmọ ẹ̀yà rẹpẹtẹ ọba jágbe wọn tẹ́ ẹ bá ṣe ránù irú ibi tó ti yẹ ṣe ránù ni tíra gbogbo ẹ ẹ tún sọ pé wọ́n wọ́nranwọ̀nran ẹ̀ tún dìde tún fẹ́ máa fẹ́ máa dì mọ́ra yín bí líle fún ọ ńgbà wọn si tán ó kírun ó lọ sí ibi tí yóò ti pàdé arábìnrin tí ó gbúrò rẹ̀ tọ́fẹ́fẹ́ subhanallah arábìnrin tí ń kọrin tọ́fẹ́fẹ́ nu kó ọmọkùnrin tí wọ́n jọ wà nínú nínú ọ́fíìsì tọ́fẹ́fẹ́ nu kó lẹ́nu òun lọmọbìnrin tí ó wá kìtìbà rẹ̀. ó ti múra pẹ̀lú jab jelbab gbogbo ẹ ti dẹ́dẹ́dẹ́ kalẹ̀. wọ́n wá ń wòra wọn lójú wọ́n sáré pé ẹni tí ọjà gbé máwọn lẹ́ẹ̀kan ni. Ah, kí lélẹ́yìí wọ́n sá exchange pleasantry compliments nkankan olùkàlùkù bá dìde àmà àmà sọ yòókù ń bọ̀ báyìí ń tẹ́ sọ fún un mo ní ah báyà kò ṣe dáhà wọ́n ní àá yà ṣe ẹ̀ kọ́ wa bá kí n fi ṣe dáhà àbóhùn ni ó dá wà mí lọ sójú ọ̀nà tiẹ̀ eléyìí expert jòun lọ ṣe bórin lòun sọ pé wọ́n kọ àwọn alfaas eh, ti ń jáde lẹ́nu wọn gan èyàn lè bìlíìfì pé ọmọ mùsùlùmí làwọn eléyìí. lọ́wọ́ à ń dúpẹ́ ọpẹ́ ẹ pé kí ni ọpẹ́ ẹ pé òun ní àgbọ́yé pé òun ṣe istikhara kóun tó lọ lẹ́yìn ìgbà tá a bá ṣe istikhara tán kí ni a ní ká ṣe káwa dẹdẹ káma dẹdẹ. àwọn sábẹ́ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá wọ́n máa gọ́ sínú gidàbínú obìnrin tí wọ́n ń tí wọ́n ń gbúrò pé àwọn ò fẹ́ láti máa jí wò ṣóun nu kò fi jẹ́ pé ní tí wọ́n ń fẹ́ lára rẹ̀ ṣó ti pé yàtọ̀ sí pé wọ́n máa rán àwọn èèyàn irú ìwà wo ni irú èèyàn wo ni àwọn olórin mọ́ oríṣiríṣi báwọn kí ni a ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wọ́n ṣe istikhara síbẹ̀síbẹ̀ wọ́n tún ṣe kí ni tún gbé gbèsè láti ṣèwádìí ta ọgọ́rùn ṣèyún mọ́ nísìn. nígbà wọn bá ṣèyún tán ni wọ́n ṣẹ̀ ló sọ pé ok àwọn fẹ́ yọjú sáwọn òbí rẹ̀ àwọn ọ̀ràn yẹn lọ. wọ́n ti gbúrò wọ́n ti kẹ́fín wọ́n ti dẹdẹ ní kọ́ìdà òṣùlíà ló fi wá wípé màmúnìà saddan lè zẹ̀rẹ̀ a òbí ha lè maslahati rajiha ìdí tá a fi ní ká má máa wo obìnrin tí ìṣẹ̀lẹ̀ tọ̀ wá ò ní kọ́ má ojú ni kọ́kọ́rọ́ ọnú kọ́ má sílẹ̀kùn tá a fi máa tí ó fi tí a lè ṣe ìsìnkú ṣe lọ́ba adẹ́dàbí sọ yí pé káṣe gọ́dọ̀ lọ́sọ̀ agbọ́dọ̀ rẹ̀ ju wálẹ̀ ló fi jẹ́ pé kò sí tí máa kóyàn rókò nídìí ìbàjẹ́ tó gọ́dọ̀ lọ́sọ̀. rẹjú ẹ̀ lẹ̀ kọ̀ǹtírólù ojú rẹ̀ torítọ́ máa ti ń tàn oríṣiríṣi ni yóò máa magnetize sínú ọkàn rẹ̀ ó wá dàkudà bó o ló ṣe dìde kudà. ó de lérò kèrò tọ́ba ti ń de lérò kèrò ó de níṣekúṣe ń bọ̀ báyà tọ́rọ́ kan ò sí kínni ọkàn ò léegun. ọwọ́ gbogbo ògbésẹ̀ tí yẹn ń gbé yìí láti fi wojú rẹ ọba adẹ́dàá yìí yóò ní báràkà tí so mọ́ ló fi jẹ́ pé ọgọ́ ara wọn tí wọ́n bá rìn bẹ́ẹ̀ wọ́n yẹ kábàámọ̀ burúkú ìdùnnú ní máa já sí tẹ́ ẹ̀ mọ́mọ́ yìí rí orí èèyàn wò ó ti wò ó sí èèyàn gíga ní fẹ́ ni sẹ́yìn tó slender ni sẹ́yìn tó gbọ̀ngbọ̀nrán ni ṣé ó ni ìgbà tí ń dẹ́dẹ́ ó ti rọra wá bí ó sì jù wò jíjí tó jù wò Islam gbà láàyè torí pé kí ni tọ́ba ṣe tán tọ́ba bá bí ò ṣe fẹ́ kí ni ó bì í. tẹ̀síájò yóò di wípé ọkàn gbọgbẹ́ síra ẹni. ṣé kò ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ. kólùrùn àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú umar yìí látọ̀dọ̀ jẹ̀mílà ẹni tó fẹ́ ẹni tó ti gba sàtífíkẹ́tì àlìjẹ́nà kó tó jáde ni. ohun rẹ̀ máa ń rinlẹ̀ gan ó wà nínú àwọn tóun wọn rinlẹ̀ nígbà tí ọba adẹ́dà fi sọ kalẹ̀ sọ àyà kalẹ̀ wípé àwọn tí wọ́n ń gbóhùn sókè níwájú òjíṣẹ́ náà sọ́lá àṣàlám iṣẹ́ wọn ti bàjẹ́ kọ òjíṣẹ́ náà àṣàlám ọ̀wárí. lágbájá ńkọ́ wọ́n ní wọ́n bá ara ní lọ wọ́n ní sẹ́wọ̀n ti bàjẹ́ òun ti dọ̀ ọmọ náà kí ló dé ó ní òun gbóhùn sókè òjíṣẹ́ lásán àṣà lẹ́kí àlọ́ sọ fún iṣẹ́ rẹ̀ ọba jẹ́ ọmọ àlìjẹ́ náà ó ti gba ṣáádà jihad ló kú sí kan ìyẹn dáadáa ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá wa rí ìyàwó yìí lásùbà ńgbà kásùbà tó wọ́n sàn ń fẹsẹ̀ palẹ̀ ní ẹ̀pẹ́ mọ́ṣáláṣí ọ̀fẹ́ lójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá òjíṣẹ́ náà ara kí ló dé ó ní ya Rasulullah sallallahu alaihi sọ ẹmọ bọlá ń ṣe kẹmi pẹlẹ wá sí mo ní ẹwà òjíṣẹ́ náà sọlá ni mò ń gbọ́ ó ní ọkọ òun òun wò láàrin àwọn sàábé yòókù òun rí i pé èèyàn rà ń dùn ni ọkàn òun gbọgbẹ́ òun ọ̀fẹ́ ṣe ń tí Islam kọ̀. ibi tọ́kàn òun kórìíra rẹ̀ dé tọ́ba pa òun láṣẹ òun fẹ́ lè má tẹ̀lé ìyẹn dáadáa ni ṣùgbọ́n ṣàmà compatibility ta kò sí kíni kò sí mbẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ti mà ó ní ọ̀ọ́dà gbogbo ohun tó fún ẹ padà fún o lóko nǹkan kan yẹn kí ló sọ ó ní tán bá fẹ́ kí n bóun fi kún yín fi kún fún obìnrin níjẹba tọ́ba ti lọ yá òun fẹ́ fẹ́ o tí gbogbo ilé ayé ìbá sọ pé kọ̀sọ́nà ń bẹ̀ yọ tàpù ni ó lè sọ fún wọn pé tọ́ba yẹ pé inú ọ̀sà ló ń gbé òun ọ̀fọ̀ gbé inú ọ̀sà yẹn obìnrin tọ́ba ti di yí pé ó ní òun ò ṣe mọ́ tí gbogbo ayé ń bá ń sọ á ní à ṣé bó mi ni mo rọrùn mo ní ìṣe mọ́ àbí dandan ni. òṣìṣẹ́ náà sọ́nà mi ọ̀dà kí á lọ pè wá. kí ló òṣìṣẹ́ náà sọ́nà sọ ó ní túlẹ̀ torí tí ó bá túlẹ̀ aburú tí ó ṣẹlẹ̀ yọ pọ̀ ju dáadáa tí ó mú wa lọ ó ní túlẹ̀. àwọn tí wọ́n tó dáadáa nù. abẹ́rẹ́ ìdàgbàsẹ̀ ń dọ́ yẹ pé kò tiẹ̀ fi láwọn ọba sínú ètò rẹ̀ ṣáwà ló gbé e ọkàn dìde náà ni kò ṣèwádìí kò sí kankan. bóde ṣe wà lára obìnrin ọkùnrin náà ló wà lára obìnrin ah, sista ó ń bojú kéde ẹ̀sán láì mọ̀kan ló gbogbo ojú ọ̀nà graduate ni Ọ gbúrò búrọ́dà kan ó rẹ̀ ti ọkàn rẹ̀ ti fà mọ́ ó ti mú lọ sọ́dọ̀ àwọn òbí bàbá ni tọ ọmọ ẹlẹ́ni kéèyàn èèyàn òun ti èèyàn nìkan baba tún sọ yìí pé tó ń o ákìdù nìka ló ń ṣe o torí bí bàbá yẹn dàgbà tó baba yẹn lọ́jọ́ ó ó dẹ̀ ní lẹ́yìn ìgbà wọn wá gbogbo eléyìí tán ní sísítà sẹ́n wá ń pè mí wípé kémi ọba òun ṣèwádìí brọ́dà ẹ̀ mo ní ìwádìí pé kíni. nítorí kó ṣáájú lọ wá ń gbé wá lẹ́yìn ìwádìí pé kíni ìwọ ló mú lọ wọ́n ti ní bàbá ti ní òun fi ọ́ fún un. Ah, wọ́n mọ kọ̀kọ̀ ṣùgbọ́n tóun rí rí pẹ́síkàlì òun rí pé ẹni dáadáa lélẹ̀ àwọn gbólóhùn tó ń jù sí òun rí pé ọmọ tí ń ṣe so òun kìí ṣe pé ọ̀rọ̀ mọ̀ mi mọ̀ ọkọ ápùdù lòun ń ṣe gbàyè lọ́sẹ̀ wọn sọ yìí pé wọ́n á ń béèrè pé ṣó lè fọwọ́ kàn ẹ́ á òun fẹ́ kó ṣe òun fẹ́ ṣèwádìí rẹ̀ dáadáa náà ni á nítorí ẹ̀ kó kọ́kọ́ ṣáájú nù bó ṣe wà fún ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà lóbìn ọ̀gọ̀ọ̀rọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ nínú ilé ibi tó ti kọ́kọ́ máa ń wà nù tàbí kéèyàn rí òkùnkùn lẹ̀ fúnra ara rẹ̀ báyìí kọ́ lọ gbin ẹ̀pà sí nígbà tó bá wáyé atán kan sọ pé òun ò òun ọmọ pé bí ó ṣe rí ọmọ pé bó Islam yàtọ̀ sópó ní ká bẹ lọ́n lé lórí ó fi àwọn ìgbésẹ̀ yìí lẹ̀ wọ́n béèrè kólukú ọkùnrin àtẹ̀sìn rẹ̀ àwọn olórí mọ̀ irú àwọn èèyàn wo ni wọ́n àbọ̀mọ̀ àwọn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin ó ní òun fẹ́ fẹ́ ni báyìí mọ́nítọ̀ ìwọ ló sọ fún mi pé kí n bó ń ṣèwádìí lórí ẹ̀ mo dẹ̀ ṣèwádìí mo ní gbogbo ohun tí ń ṣe o èèyàn ò lè píìnì rẹ̀ dáhùn síbì kan ọ̀nkàn ń gọ lẹ́yìn àwọn ẹni rẹ̀ káàkiri ni ṣùgbọ́n nílọ́wọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ́nrán tó sọ wọn ni wọ́n ti sọ tẹ́lẹ̀ yìí pé èmi máa ń tọpinpin jù lórí irú ọ̀rọ̀ báwọn a mo ní kò burú mo gbọ́ ọ̀sán lẹ́yìn oṣù méjì mẹ́ta ó ṣe tó wá ń pe àwọn kan wípé gbogbo tí bàbá yẹn sọ ló ti ṣẹlẹ̀ báyìí ojú wa ń tìhún bóun ó tún ṣe pè wọ́n àwọn tí wọ́n sọ fún yín pé pè é yóò kúkú tún dá ọ lóhùn àṣek bàbá ọlọ́run jẹ́ pẹ́ fún wa mo ní lórí dáadáa ọlọ́run jẹ́ pẹ́pẹ́ yẹn ká pẹ́pẹ́ bàjẹ́ ìpẹ́pẹ́ rárá nù ọlọ́run jẹ́ ká pẹ́ lórí dáadáa ni. ntẹ sọ ti sẹ o mo ní kí ni mo sọ náà gbogbo ẹ subhanallah obìnrin <laughs> ajib <laughs> ntí mi ìrántí pé mo sọ ó tó gbogbo ẹ fínífíní torí pé òkodoro ti dé bàbá yìí nìsín ó tó ẹ sọ mo ní ẹ ó ní ó sọ nígbà tí mò sọ gan tó ń pè mí ipe ọmọ kan ó ṣe báyìí nígbà náà mo ní kọ́ ọmọ yẹn mú sùúrù ó tó gbogbo ẹ̀ mo ní ẹ́ kí ló wá ṣẹlẹ̀ ó ní ah, ọlọ́run ò wo iṣẹ́ o àfi bí ìgbà tẹ́ ẹ̀ ń wo iṣẹ́ mo ní àmì ọlọ́run ò ní jẹ́ ń wo iṣẹ́ kí ló fà ìfẹ́ ẹnu ti ṣáájú ìfẹ́ ẹnu ó ti máa ń ṣáájú ní tí ẹ̀dá bá fìfẹ́ ẹnu ṣe kì í láti bọ̀ tán dáadáa. ọlọ́fẹ̀sì nǹkan lọ bá dẹ́dà ọ̀hún jẹ́ bọ̀dọ̀ ó ti fẹ́ ní fẹ́ ṣe ó ti dì sínú bó ni ẹ ṣe lè wọ̀k. Islam tó dáadáa torí pé kí ni táàrin lọ́kọláya bá dàrú òun ló mọ̀ kìí mọ lóhùn nìkan òní ní mọ nínú ilé nìkan yọta síta tọba dé satan káàmpù ọ̀ṣẹlẹ̀ àdúgbò ọ̀dàrú gbogbo ọ̀dàrú oríṣiríṣi ni ó ti bẹ̀ ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ wàhálà tá à ń bá nísìn láwùjọ inú ilé ló ti bẹ̀rẹ̀ lọ́ba adẹ́dà fi ṣèkìlọ̀ fún wa ó ní kú àǹfóṣakùn ó wà lẹ́kùn náà ẹ̀ wá ìṣọ́ tó nípa tẹ́ fi ṣe gàgà fún orí ara yín àti fún àwọn ará ilé yín kó nínú ná kí ló ọba adédè fi máa ń bẹ̀ wọ́n ó ní aléhà màláìka iná tá a wí àwọn màláìka kì í ṣẹyọ kan wọ́n ń sọ iná yìí ó tún fi máa ń bẹ̀ wọ́n ó ní gíláàsù ó ní shidad wọ́n nípa wọ́n dẹ̀ gbóná la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yumarun wọn èé kọ̀rọ̀ sọ́ba adẹ́dà lẹ́nu bẹ́yìn ṣe kọ́ sí lẹ́nu láyéǹde ntọ́ba pa wọ́n láṣẹ yìí pé kí wọ́n fi yà jẹ ìdé ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe tọ́ but kí ló gun rẹ̀ ẹ wá ìṣọ́ tó nípọn fún orí ara yín àtàwọn aráalé yín ó láṣẹ wà làwọn afáàfin tó nǹkan mẹ́wàá yẹn pé a mójútó kí làkọ́kọ́. التوحيد والإيمان gbogbo ọkọ gbogbo baálé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí tawhid àwọn yanjú kí mọni àwọn ó péye wọ́n ó fi kọ́yàwó wọ́n ó fi kọ́ ọmọ ìyàwó àtọmọ ọmọ ìpè ọ̀nà àwọn lélẹ́yìí àwọn ò gbọ́dọ̀ yẹsẹ̀ kó ń bẹ̀ kì í ṣe ìyẹn nìkan wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́n fúnra wọn wípé kí ẹsẹ̀ àwọn ó lè dúró déédéé torí la hawla wàlà quwwata illa billah ìgbìyànjú kan ò sí fẹ́ dà agbára kan ò sí fún àyàfi tọ́lọ́run bá fi ṣe rọrùn a ah, odindi ànábì ọlọ́run ọba sallallahu ala nabina wa alayhi ṣé kọ̀ọ̀kọ́ máa rẹ̀ ni ṣé kọ̀kọ́ yàwó gbà tó tó fẹ́ gbọ́mọ lọ kí ni bàbá fi sẹ́nu ìṣesí òbí ó ní ọmọ mi ọmọ mi ó ní ọmọ mi nínú aráalé mi ni tí ò gbọdọ̀ bódò lọ ọlọ́run ọba ní ìnáwó lè sẹ̀mí náà àlè kò sí nínú àwọn aráalé rẹ̀ ìnáwó amalun ghairu salih ìṣẹ́kíṣẹ́ lélẹ́yìí. iná máa jáde nínú omi ńgbà mi ṣé ìṣẹ̀lẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ tọ́lá wọn bá ká dára iná ọ̀sẹ̀ nínú omi pé kankan yẹn àsọjẹ tsunami kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní tsunami ṣebí náà nínú omi àwọn wo ni yè ọmọ tó wà nù mọ́ṣáláṣí pẹ̀lú kúránì ó dà yẹn jù ó kan lọ́tọ̀ tó túmọ̀ sí pé kí ni tíra yìí kí lọ́ba alẹ́ lásán oníṣàfi ọmọṣẹ́fẹ̀ wà máhìlú mọ̀sọ́dọ̀ màá jẹ́ àlẹ́hu àmàmàhu kọ́ọ̀dàhu ilẹ̀ jẹ́nà wà màá jẹ́ àlẹ́hu wọ̀rọ̀ àzọ́ àríyí sáàkọ̀hu ilẹ̀ nà akọ̀mọkọ̀lọ̀ sọlá sọlá àlọ́ ìmọ̀ àlà òdodo mọ́lẹ̀ ní kọ̀ọ̀rọ̀ yà kankan ẹni tó bá dẹ̀ ṣìpẹ̀ fún olúwa rẹ̀ ti yege nítorí náà ẹni tó bá gbé síwájú wípé ẹni tó bá sọ lòun ó máa tẹ̀lé yóò máa fi ṣe sísẹ̀ ń tẹ̀lé kí ni òjíṣẹ́ náà àtàlà sọ ó ní yóò líìdì ẹ̀ wọnú ọgbà àlìjánà ṣùgbọ́n ẹni tó bá jù sẹ́yìn pé ah òun ò tí kùránì yẹn ò yé òun jàre yóò ti lọ́pọ̀npọ̀n wọnú náà ni kọ́ńtà wọn yà wáyà bẹ́ẹ̀. ló fi jẹ́ pé tọ́ba adẹ́dẹ́ òfin fi bùn òdìndí òjíṣẹ́ ọlọrun ọba sallallahu ala nabiyina wa alayhi sẹ́ẹ̀dá kan kù tí ó fi bùn mọ́ òjíṣẹ́ náà sáà sọ́nà fi sọ fún ìyá wa Fatima alayha salam ó ní Fatima ọmọ mi ntí ọlọrun fi rán mi ọ gbọdọ tẹ̀lé mi o tọ́ ọ bá tẹ̀lé yìí ní sípẹ́ rẹ sọ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà subhanallah ó nítorí pé àwọn aráalé mi àwọn làwọn tí wọ́n tẹ̀lé ń tí mo mú wá gbogbo ibi tí wọ́n bá wà anyway àti wọ́n bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n tẹ̀lé ń tí mo mú wá àwọn láraalé mi tó jíṣẹ́ lọ́sàn án sọ́làmù sọ́làmù. òfin jẹ́ pé èèyàn ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n wọ anfusakum wa alaykum nar èèyàn wà ìmọ̀ tawhid ìmọ̀ ìmọ̀ ẹ̀ yóò mú lò yóò máa bẹ lọ́n lé lórí yóò fi kọ́ ọmọ yóò fi kọ́ yàwó kò dí romance lọ́wọ́ sẹ́yìn ní ká ẹ máa wẹ̀pọ̀ ó ní ká ẹ máa jáde lọ sí tí nǹkan bá wà kẹ jáde lọ sí kìnní kẹ fẹ́ ọkọ̀ra yín lọ́rùn kẹ fara yín lọ́wọ́ ṣó di lọ́wọ́ kò di lọ́wọ́ gbogbo eléyìí ò di lọ́wọ́ tó o bá fẹ́ wo àwọn tí wọ́n wà romantic jù gan àwọn tí wọ́n ní súnà lọ́wọ́ ni wọ́n ṣe lọ́nà ẹ̀tọ́ wọ́n ṣe lọ́nà dáadáa ọlọ́run bá wà fi báràkà sí. Ah, romance tí ẹ bá ṣe romance òjíṣẹ́ náà sábà máa sọ ìfún yàrá àṣà pé jájọ díje. ìgbà tí òun ó ìfúyẹ́ dáadáa yóò sáré kọjá òjíṣẹ́ náà sọ́là yóò fi òjíṣẹ́ náà sáà sẹ́yìn òjíṣẹ́ náà àwọn amúsùn ọmọkùnrin. ìgbà tí. ara ti ń tó ti tó náà ti ń gbéra sọ tó ti òjíṣẹ́ náà wa ni a tún o ara ti wúwo lẹ̀ kò lè sáré bíi ti tẹ́lẹ̀ mọ́ òjíṣẹ́ náà sáré kọjá rẹ̀ kí ló jíṣẹ́ náà àṣálà sọ ó ní tààtà bisak eléyìí ti bí ọmọ ènìyàn kí nìyẹn romance ni láàrin islam ọ̀fẹ́ yìí pé káwájì kúnkúnkúnkún pẹ̀lú ìyàwó ẹni lá àjọṣeré àjọṣẹ̀fẹ̀ èyí ò sọ wípé tí ọba ṣe ń tọ́ tí ọ̀dà kọ́ wa sọ wípé ó filẹ̀ lórí rẹ̀ rárá ọ̀ fẹ́ràn rẹ̀ nu. ọba sọ̀rọ̀ ọba ṣeré kéṣègbàtẹ́ ẹ bá fẹ́ ṣeré ìfẹ́ nìkan rárá oríṣiríṣi ẹ bá ara ń ṣeré lóríṣiríṣi nìkan wọ kíchìn kan yọ ọ̀ràn jẹ ká yọ sí bíi ti ọ̀lẹ́yìn ká máa lé ọ̀ká nulẹ̀ gbogbo oríṣiríṣi máa ara rẹ̀ ni. láti fi hàn yí pé ẹ̀sìn wa ó ṣe kí ni ó ní ráhà ìtùnú kí ẹsẹ̀ kàkàkàkà ní gbogbo ẹ̀. ó pàtàkì abẹ́lọ́n fúnra ẹni èyí dàgbà rẹ̀ a tẹbi náà sọ yìí pé ńgbà tí ìyàwó Aisha tó fi wá dipò dàgbà ńgbà tó bá fi dàgbà bá ń bóòlù òjíṣẹ́ náà sálàmù ó ṣe ní ó ti dàgbà gáàpù wọn jìnnà síra wọn. iman tawhid tí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ ẹja ẹja bọ́lọ̀ sọ. lẹ́yìn yẹn ìbáàdà ìbáàdà ètò gbórí jù nínú ìbáàdà èwo ni irun ẹni tó bá gbé jùlẹ̀ tó bá fi tó bá fi tàfàlà tó pàtì bóre hàtí mi ni wò zimma bóre yá mi ni wò zimma ọlọ́run yọ̀ lọ́rọ̀ rẹ̀. ìgbà tó jíṣẹ́ lára àtọ́lántọ́lọ́n bí léèrè pé kí làwọn màláìka ń jíròrò lé lórí lókè ó ní fi kàfàrà àti wọ́n fi dọ̀rọ̀jà sallallahu alaihi wasallam ó ní wa amma kàfàrà fa isbaghul wudu fa mashi ila al-jama'at bil aqdam wa muqtu fi fi al-masajid ba'da as-salawat kí ni máa pẹ̀sẹ̀ rẹ òjíṣẹ́ lára àtọ́lám ni kéèyàn sàlù àlá kó pé gbogbo condition tó bá bára rẹ̀ kórìn lọ jàmbá kọ lọ kírun ní mọ́ṣáláṣí tó bá wá kírun tán kó mú sùúrù kó ṣàkárì rẹ̀ kó má sàjáde kí ló bá rẹ́ra sọ fún òjíṣẹ́ lásán àṣọlá ó ní man fa'ala dhalik ẹni tó bá ṣe bẹ́ẹ̀ aṣa bi khairin wa mata bi khairin wa kana min dhunubihi ka yawmi waladati ummu ẹni tó bá ṣe báwọn yóò gbélé ayé rẹ̀ yóò kú re yóò kú ò nínú ẹ̀ṣẹ̀ bí ọmọ òǹlò tá a ṣẹ̀ṣẹ̀ bí kí ni ọba adéla sọ fún jíṣẹ́ náà sàásà ó ní sọ dókítà ya Muhammad Muhammad sallallahu alayhi wa sallam ó wíire òdodo lọ́sọ. eléyìí pàtàkì kí ni máa mú kí ẹ̀yin àgọ́kì àgbà ìrún náà tún wà bẹ́ẹ̀ kí ló jíṣẹ́ náà sàásà òjíṣẹ́ náà sàásà ní ifṣà ọ̀sálàmù ìmọ̀ sálámà sí wọ ìta àmì tọ́ àmì ìmọ̀ bọ́ àwọn èèyàn wọ sọlá àti bí léèrè wọn náà sùn níyà ìrún títí jáde ìmọ̀ dídé kírun lóru nígbà táwọn èèyàn ń sùn yọmú yẹn gòkè àgbà. ìrún kíkí àtàwọn nàwáfìlì rẹ̀ àtàwọn ọ̀ràn ayẹ rẹ̀ sásìkò ní fọkùnrin tóbìnrin bá ráàyè kó náà ṣe ìmọ̀ jẹ́ kí ìmọ̀nù orin ilẹ̀ sí dáadáa ni omi ni mànúà ni tọ́jẹ́ pé tíyẹn bá ti ń ṣe ìmọ̀nì ọmọ ṣe kíni tọ̀hún ìdí àti ìmọ̀nì rẹ̀ yọ́ máa yọ́ máa rin ilẹ̀ sí. ẹ̀kọ́ àṣẹ́dẹ́kù wàlẹ́ àmàlà kíyẹn lódodo. kọ́dẹ̀ ni ẹni tó ní àmánà kó ní tìjú kọ́dẹ̀ mọ̀ ti ń ṣe ìsìláàmù ò fẹ́ emi èmi ọ̀rẹ́ yẹn kò sí o lè sọ kò sẹ́ni tí o lè sọ sí kò tí o ti lè sọ èèyàn ṣe ìsìláàmù. ọmọ ẹ̀kìyàr bọ́n ó ṣe ọ̀rọ̀ tó ń ọba ẹni tó jù ú lọ àti ẹni tí ò tóun yóò dẹ̀ sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara Islam ẹ̀tọ́ ọmọ ẹ̀tọ́ èmi ọ̀ràn yàn ẹ̀yìn wọn aṣáánu kéèzẹ kéèzẹ yẹ sàásà Islam gbogbo eléyìí á fi kọ́ mọ káì má bẹ́ẹ̀ gbọ́n ẹ sọ̀rọ̀ báyìí withdraw rẹ̀ tún sọ báyìí ni kò. wa aleykum salaam wa rahmatulah. na akramakumullah question mi lórí kiyamulail àtẹnibà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé bí environment tá a wà yìí àìsábà ní longer hours fún kiyamulail even tọ́lọ́mbà kádàrà gbà mí bí i twenty minutes gbà mí ten minutes anyhow wọ́n fẹ́ béèrè pé nínú bóyá fífa irun gùn àbí pípẹ́ lórí sujud àbí other things èwo ló yẹ kí n fún priority ní time tí yẹn bá ní àbí bóyá kí yẹn dẹ̀ tún ṣe lọ́ngà raka kí yẹn máa fàágùn bọ̀ kó pọ̀ àbí bóyá raka méjì ni kó gùn àbí bóyá anyhow kó ṣàjẹ́ bóyá sùjúdù kó gùn èwo ni kí yẹn fún priority jù níta tí yẹn bá ní táìmù yàrá aláàkọ̀dẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí sọ́lá tí yẹn bá bóyá for example sì yẹn fẹ́ lọ fún subhi èyí ti ṣe rakata alfajiri èyí náà ń consider time tí yẹn fi máa rìn dé masjid tí yẹn máa ní kí yẹn ṣe rakata alfajiri nílé ó lè má ba sẹgbàtò ìhìrọm ní masjid tọ́lẹ̀ ní kó lọ ṣe ní masjid ó lè má rí ṣe tó má bẹ̀rẹ̀ irun sọ́dọ̀ ẹ̀rọ pé sọ ni kó fún priority ń bẹ̀. irun bíbá yẹn ni kó fún ní priority torí pé tó bá kírun tán ọ̀kan nu méjì ni tó bá sálámà fajr ó lè mú rákàtà fajr yẹn wá ṣùgbọ́n tó bá dìlé rẹ̀ kóòrùn ó yọ ló bẹ́tà kínìdì wọ́n kírun jamaata pẹ̀lú jíṣẹ́ lásìlá àlọ́sọ̀lọ́ ọ̀kan nínú àwọn sàbí bá dìde ó mú náfúláwà rákà méjì òjíṣẹ́ náà àlọ́sọ̀lá ni ẹ̀wọ́ tún lé léyìí ó ní mi tí kìrákà fájìrì mi ni ó ní mo wá mú wáyé èèwọ̀ ni ntí ó wà pàmísíbù kọ́ dákẹ́ lórí rẹ̀ ṣùgbọ́n gbà tó ṣẹlẹ̀ sóun gánà sallallahu alaihi ó jẹ́ kó oòrùn ó yọ ná kó tó ṣe ń tó ṣe òun ló dáa jù bọ̀dí ń sọ abẹ́ yẹn ṣe tí ó sọ̀rọ̀ against ẹ̀ ó wà pàmísíbù bí concentration bá ṣe wá sí fún yàn nírun òru tọkàn balẹ̀ tí yín ó pè gbogbo àwọn tó yẹ ń bẹ̀ wọn lèyìn ó mú wá kíndẹ̀ ni tó yẹ ń bẹ̀ tá a bá débi tó nídìí àdúrà fún ìkẹ́ àtọ̀rọ̀ ibi tá à ń ti ń fẹ́ àánú àtọ̀rọ̀ ibi tí ó ti sọ̀rọ̀ ọ̀yà abẹ ọba adẹ́dà kó yàrá yà á fagùn báyìí èyí tó bá ti ìrun tó bá pé gbogbo wọ̀nyí ìyẹn ló mú jù nírun òru ló fi jẹ́ pé ìrun òru ó bẹ̀rẹ̀ láti orí orí ẹyọkan tàbí mẹ́ta tàbí márùn méje mẹ́sàn-án. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàmì sábà kọjá mọ́kànlá yálà ní Ramadan ni o tàbí outside Ramadan but mọ́ṣáláṣí téèyàn bá dé nínú Ramadan tí wọ́n ń kí jù bẹ́ẹ̀ lọ kéèyàn má subtract téèyàn ìpè mo ti yọ tèmi ń bẹ̀ o ẹ má bá yòókù lọ rárá bí wọ́n bá ń ṣe ń ṣe náà kéèyàn bá wọn ṣe. Number two. asalaamu alaykum tula ọlọ́run kò jẹ́ kí a rí nǹkan lórí dáadáa ah, ah, àwọn ọmọ ya ìbéèrè mo níbèrè tì ní bẹ mo níbèrè tì ọmọ ya fẹ́ràn mi láti bí ọ̀sẹ̀ méjì yàtọ̀ ọlọ́run wò ká dára ó ní lórí fájìrì fajir gẹ́gẹ́ bí àtìmọ̀pé tásìkò òun ò báyìí tó téèyàn bá kírun kalẹ̀ kò nírun àsìkò òun ò tíì tó téèyàn bá kírun èèyàn ò nírun ẹ̀rẹ̀ ní ká ṣègbìyànjú ká ṣàtúnṣe fáwọn tí wọ́n ń kírun kalẹ̀ de ìrun so àwa ṣe díẹ̀ náà àlàyé fájìrì fún wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní àfààyàn yẹn gangan gangan gan bí àwọn ò bá lè wá bẹ̀ kí sẹ́ẹ̀tì tán fi ṣe yẹn gangan gangan gan táwọn bá gbọ́ àwọn ò fẹ́ gbọ́ ní ok <laughs> so <laughs> so ọlọ́run ò ká dára pé. kí a rí ìbéèrè yẹn dànù sábà gbogbo àwọn àkárí ìbéèrè yẹn béèrè ọ̀pọ̀ nu wọn náà wà bẹ̀tẹ̀ ọlọ́wọ́ ká dára pé so wọn ní gbogbo àti ẹ bá ká sàlàyé fájírì ìtàkọ́kọ́ àti fájírì ìkejì àti yíyọ ẹ̀ àti tí ó kọ́kọ́ tẹ̀lé ìbéèrè àkọ́kọ́ nìyẹn ṣáà na fajiri àkọ́kọ́ bí òòrùn tamọ́ oko ni tó bá ti ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ó máa mú òkùnkùn wá but fajiri ẹlẹ́ẹ̀kejì tori fajiri gan ìmọ̀ ọjọ́ ló túmọ̀ sí tí fajiri ẹlẹ́ẹ̀kejì bá ti ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ òye ìmọ́lẹ̀ ọjọ́ làárì nísìn fajiri àkọ́kọ́ nǹkan quarter to six quarter to six nísìn fọ́júrí ẹlẹ́ẹ̀kejì ó ń wọ bíi ten minutes after six minutes làfin kìíní six twenty níbí now tí a bá dí bọ́sì táwọn ò rí tí wọ́n wọ sáìdì kébìlà ó rí clearly now hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni sáìdì kíbla ni yóò spread ibi tó oòrùn ti ń yọ náà ni ibi tó oòrùn ti ń yọ ni yóò spread rárá kìí ṣe ra o ah kìí ṣe ra o <laughs> ìlà òkè <coughs> kìí ṣe ra o oòrùn ló fẹ́ yọ ìmọ̀ ọjọ́ ni oòrùn ó dà yíyọ oòrùn yẹn tó dàbí ti shafak náà ní òrì bíi bíi ti shafak shafak barakallahu fik bíi shafak. ìbéèrè ẹlẹ́kìkì obìnrin tí ó gba ìyọ̀n tó gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ pé kó tù ú lẹ̀ obìnrin tó gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ pé kó tù ú lẹ̀ obìnrin tó gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ pé kó tù lẹ̀ obìnrin tó ní kọ́kọ́ ó tún lẹ̀. tó ní kọ́kọ́ ó tún lẹ̀. tí ọkọ wa ní gbogbo ohun tó ń fún òun bùn ipò ló wà nínú Islam oògùn ah. tó ń fún hmm. tó ń fún tẹ́lẹ̀ gbà tó ń fẹ́ òun ti túlẹ̀ àti gbogbo ohun tó ń fún. kọ́mọ wulẹ̀ dá nǹkan kan padà ọmọbìnrin yẹn fẹ́ dá nǹkan padà ọkọ wa lóhùn ní kó má wọrí oníyàn kò sí ní tó burú bẹ́ẹ̀ ihsan ìṣe ni. asalaamu alaykum wa alaykum salaam tala àti àwọn àti défìlà àbí irú rẹ̀ báyà ni. ẹ má bínú ẹ ẹ jọ ẹ jọ ẹ jọ ilé. <laughs> naam sheikh i'm uh, deeply worried. naam. i'm deeply worried. naam. and my worry is this. in as much tó jẹ́ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ sìn bẹ ṣe ń sọ fún àwọn èèyàn fẹ́ ṣe àwọn èèyàn fẹ́ kọ́ wọ́n dẹ̀ fẹ́ káwọn ọmọ ọkọ́. I think ẹ láti bá wa bá àwọn àfa sọ̀rọ̀ àwọn àfa tó ń kọ́ àwọn èèyàn kí o. They are capitalizing on the love tí àwọn èèyàn ní fún ẹ̀sìn àti fẹ́ mọ̀ nípa ẹ̀sìn láti exploit àwọn èèyàn. And as such, they are making Islamic education to become classy. I'll give an example. Now, during the recession ìgbà recession there was a madrasa yege two thousand five hundred non charge at that time of recession tí every other people n try láti downsize or one half salary àwọn èèyàn kò lè keep wọn afloat that was the same time a madrasa decided to increase fee from two thousand five to fifteen thousand fifteen fifteen thousand from two five to fifteen thousand I engaged them I say tẹ́yìn náà bá fi platform tẹ́ fi scenario pé àwọn èèyàn náà run company mi níta èyí náà run company mi bí ṣe rò pé nǹkan tẹ́ ṣe wà òkè ní táìmì but they felt eh, ṣe bí market kan náà lájọ ń lọ ṣe bí ní school ẹ̀ kì í complain I was just like generally what i'm saying is that ẹ bá wa advice wọn kó jẹ́ kí islamic education wà affordable quantitative education is becoming more expensive today with respect to Islam. A lot they are charging exorbitant price, and people are really shrinking in. And the Muslims are not finding the economy easy. Assalamu alaikum. Wa alaikum salam. asalaamualeykum wa rahmatulah. wa aleykum asalaam salaam wa rahmatulah. kálọ̀ ń jẹ́ ká rí pẹ́ látàrí dáadáa. àmì àti wọ́dà. naam question mi ó fẹ́ relate mọ́ scenario tí ẹ fún wa nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé brother kan to tó fẹ́ fẹ́yàwó tó ṣe istikọrọ to yẹ Ọlọ́run wá fi so ká wá sọ pé gẹ́gẹ́ bí ẹni tó sọ tó béèrè question tó sọ̀rọ̀ tán ti ṣe sọ nìsín pé ìmọ̀ yẹn ń dé bá ọ̀pọ̀lọpọ̀ wa ni naam irú brọ́dà yẹn káwá ní pé ó sọ pé òkè òun náà fẹ́ ṣe dáwà bí ẹ ṣe tì í sí pé à ó ṣe dáwà lára ẹ̀ kọ́ wá pé òkè òun fẹ́ ṣe dáwà ló fi fẹ́ ìyàwó yẹn ó ti wá fẹ́ báyìí ó ti wá ní ìṣòro. ó ṣàánú rẹ̀. naam ó ti wá ní ìṣù. wọ́n ṣàánú náà gbẹ̀yìn ni wọ́n ṣàánú rẹ̀ gbẹ̀yìn ni ntẹ́yìn rí tó pé lèèyàn máa ń wò kì í ẹni tí èèyàn bá ṣàánú rẹ̀ òun náà ní àwọn nǹkan téèyàn fi ṣàánú lára rẹ̀ ó lẹ́kọ̀ọ́ ó níwà ó nímọ̀ ó ní bíbíire ó ní gbogbo ẹ̀yìn báwọn Allah subhanahu wa ta'ala ó ní bí ṣe máa kọ́ nǹkan rẹ̀ ń gbà mí sọtí yóò báyìí nìsí kèé ṣe pé tí à ń wá lára obìnrin kò sí fún un kọ́ ó wà ṣùgbọ́n Allah kankan dára tiẹ̀ bẹ́ẹ̀ irú àánú tí yẹn sìn ṣùgbọ́n kò ní gbogbo nǹkan wọ̀nyí olówó fi ṣe dáwà á kò sí kí fáwọn bẹ́ẹ̀ kò sí olóńbí ó ní à ṣé torí o òun bójú fún ẹ òun á já síta nísìnyí wàá máa mú nǹkan ni ó rẹ̀ ti ń jà lóòótọ́.

bó ṣe rí nìyẹn èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fẹ́ mú choice tó bá wa ti mú tán ọwọ́ àkóṣòro ń bẹ̀ kó kún fàdùà kó dẹ̀ ṣiṣẹ́ lé lórí kó ṣiṣẹ́ lé lórí kó dẹ̀ ṣàdùn kó kún fàdùà. No. Mm. And. five. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. kọ́lọ̀ jàre pẹ́ lórí dáadáa. na eh, sísítà tí ó sọ fún brọ́dà pé òun fẹ́ nǹkan ìsàdá kí ní nǹkan báyìí tí nǹkan yóò wá bọ́ sí ṣé àǹfààní wà fún sísítà yẹn láti béèrè nǹkan mi lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n lè negotiate wọ́n lè negotiate. ó lè ti negotiate láti gba nǹkan mi. bẹ́ẹ̀ni kóbìnrin sáà ti yọnu sí. na. kóbìnrin ti yọnu sí. kóbìnrin yẹn ti yọnu sí. bẹ́ẹ̀ni. ẹ sọ kún mi kàkà. ọ̀hún ṣe wá. mo gbọ́ ọ̀tọ̀ ní tí wọ́n bẹ́ẹ̀ fi ṣe sàdáàkì ipa ọkùnrin ọ̀wá ká ṣé wọ́n lè renegotiate question na láàrin ara wọn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ negotiate obìnrin yẹn wá yóò ní sìn tí wọ́n yọ negotiate ó wà òkè <clears throat> náà. Salaamaleykum wa rahmatulahi wa barakatuh jazakumullahu khairan sà wọ́n jẹ́ ká rí yín pẹ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ sí clarification mo dẹ̀ fẹ́ kẹ́ enlighten wa further lórí issue yìí ní alẹ́ ìjẹta ní around eleven pm ìkan lára ìyàwó àwọn mẹ́mbà wa ní àṣìṣọ́ muslim professionals ó jáde láyé toyúntoyún. oyún yẹn dẹ̀ ti fẹ́ tàn oyún olóyún oyún yẹn dẹ̀ ti fẹ́ tó bí ti bọ́ àbọ̀ eight months tó di pé olóyún tó di pé obìnrin yẹn kú pẹ̀lú oyún so àwa ti jànáza ẹ̀ ní after zero lánàá náà nígbà tí ṣe jànáza ẹ̀ wọ́n ṣe jànáza ẹ̀ pẹ̀lú oyún yẹn ni wọ́n dẹ̀ sin pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ na ohun tí mò ń tà láti sọ náà nìyẹn pé. tí aboyún tó jáde láyé tí oyún inú rẹ̀ bá lè yè é kí wọ́n lanú rẹ̀ kí wọ́n gbọ́mọ jáde ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n ti rí i pé ọmọ yẹn ò lè yè kí wọ́n sin toyúntoyún bẹ́ẹ̀ni ṣùgbọ́n tí ó lè yè kí á ọpẹrẹtẹ kí á ọpẹrẹtẹ kan gbóhùn jáde. náà. Bẹ́ẹ̀ni ó lè ó survive ni ó lè ti survive bẹ́ẹ̀ ni torí kó lè yé. tọ́mọ ọba survive nínú ẹ̀ kí wọ́n má fọwọ́ kàn yá ẹ̀ mọ́ kí wọ́n sin pẹ̀lú oyún yẹn ṣùgbọ́n tí mẹ́díkálì wọ́n rí pé ọmọ yẹn lè yè é kí á yọ ọmọ jáde. Hmm. ká má ká má pàdánù àwọn méjèèjì. bẹ́ẹ̀ni. náà. ọmọ yẹn ti kú bọ̀dé kí lè jẹ́ bẹ́ẹ̀ni kí ẹ lanu ya ẹ̀ka gbọ́mọ jáde ló fi jẹ́ pé gbogbo àwọn fíìsì wa yálà medicine ni yálà engineering ni yálà nursing ni yálà kí títàkárà ni a gbọ́dọ̀ sún mọ́ àwọn àáfàá tí wọ́n mọ̀fin ẹ̀sìn tí a kọ́ ẹ̀kọ́ dáadáa tí a sì lè máa lo òfin ẹ̀sìn lórí gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe gbàrà tọmọbìnrin yìí tó lóyún yẹn tó jáde láyé kẹ́kọ̀ọ́kọ́ check na, sóyún yẹn lè yè tó bá ti lè yè kí wọ́n gbọ́mọ jáde nù ẹ̀ kó jẹ́ pé ìyá nìkan ni wọ́n sin kan tọ́jú ọmọ ká má pàdánù àwọn méjèèjì ṣùgbọ́n ìgbà tí wọ́n tẹ́ẹ̀kì ẹ̀ bó ṣe jáde láyé wọ́n ní ọmọ yẹn ò lè yé nínú rẹ̀ láti wọ́n síbẹ̀ kí wọ́n kọ́ sí háàmù kankan pẹ̀lú ìyàmọ́ kí wọ́n síbẹ̀. kọ́nà bá fọ̀rún kẹ́. ìkọ́nà àwọn sisters náà béèrè pé kí ni ìdájọ́ tó wà fún ọkọ tí ó máa ń fi ẹjọ́ ìyàwó rẹ̀ sun alábàágbé wọn àbí ìyàwó tó máa ń fi ẹjọ́ ọkọ rẹ̀ sun alábàágbé wọn so wọ́n ní kí ni Islam sọ lórí irú àwọn ṣe sí báyìí. wọ́n ṣílẹ̀kùn fáṣẹ sọ́ni tí wọ́n bá fọ ẹjọ́ ara wọn sùn kí wọ́n fi sun ẹni tí yóò jẹ́ eníbàáwí fún àwọn méjèèjì tí wọ́n dẹ̀ máa ń gbọ́ràn sílẹ̀ nù ó lè jẹ́ òbí ó lè jẹ́ afa ó lè jẹ́ ni tí ọkọ rìn mọ́ tó jẹ́ pé ọmọ ń gbọ́rọ̀ sílẹ̀ nù tí ó ṣàtúnṣe tí ó jẹ́ hakim ẹni tó mòfin tó mòye tó mọ̀ bí ó ṣe bákọ yẹn sọ̀rọ̀ torí ẹjọ́ ìfìfì sùn mí ọkùnrin ò ní ṣe é pé anyhow yóò ti study ọkọ ṣé ní téèyàn lè bá sọ̀rọ̀ ni tí kì í bá ṣerú yẹn bẹ́ẹ̀ wọ́n máa àríkẹ́ríkẹ́ tí wọ́n fi bàbá sọ̀rọ̀ tọ́ba yẹ kó bìnrin náà ni bí wọ́n ṣe bá sọ̀rọ̀ wọ́n mà kó fi lè jẹ́ mú àǹfààní tá a fẹ́ kó mú wa mú ó fi lè mú wa kí obìnrin kàmọ́kàmọ́ àròjọ ẹ̀kọ́ rẹ̀ ká èso obìnrin dáadáa ní sèbáwọn kọkùnrin náà mọ́kànmọ́ àròjọ ìyàwó rẹ̀ ká nítorí ti dáa jù kí wọ́n jọ jókòó sọ̀rọ̀ ni tó bá fẹ́ jagbára wọn lọ kí wọ́n wá gbé sí ọ̀dọ̀ ẹni táwọn méjèèjì lè gbọ́rọ̀ sí lẹ́nu tí ó sì ṣáìsì wọn tí kí wọ́n ṣe yá máa rojọ́ ara wọn ká. Hmm. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum ìbéèrè tí mo fẹ́ béèrè sá nípa ọ̀rọ̀ tẹ́sán lórí istikhara. ọ̀rọ̀ istikhara. bẹ́ẹ̀ náà tó bá possible pé èèyàn ṣe é sì kọ́ra ẹ̀ náà èèyàn dẹ̀ ṣe àwọn nǹkan tí wọn kí wọn ṣe èèyàn padà márì. tó bá ń rújú tó bá ṣe lẹ́ẹ̀kan tó bá rí irú ẹ lójú kọ̀ntínú máa ṣe tọ́ka rẹ ó fi balẹ̀. téèyàn bá yẹ ti wá ṣe téèyàn ṣe nìka tí wọ́n ti ń gbé tá àdánwò ọlọ́run tó wá ń ṣẹlẹ̀ náà tó bí a wọ́n ní misunderstanding. wọ́n kádàrà. bẹ́ẹ̀ni hmm. so kí ni ọkọ yẹn ó dẹ̀ ń dùn ún bóyá àwọn méjèèjì náà pé kó dáká kọra wálẹ̀ ó ṣàǹṣe wáàsí fún ìyàwó ẹ̀ lóríṣiríṣi. kìí ṣe gbígbé àgbọ́ kìí ṣe gbogbo àìgbọ́ra ẹni yé ni ó túmọ̀ sí pé ẹja kọra lẹ̀. Hmm. tí wọ́n pe àwọn amòye táwọn méjèèjì respect kí wọ́n pè ó sí i kàn bá wọn dá sí i. àtẹnumọ́ ń jà ìjà gan ká mọ̀ gbọ́ra ẹni yé nípìnlẹ̀ ara process marriage náà ni hmm. pẹ̀lú ẹ̀kọ́ maturity ìmọ̀ torí àìmọ̀kan oníṣàwà máa ń fa àìgbọ́ra ẹni yé ẹni ìfẹ́ inú aláìmọ̀kan ni alágídí aláìmọ̀kan ni bọ́ bá ṣe pọ̀ lára sí ní gbogbo àrùn yìí máa ń jáde síta sí. Si so àwọn tí wọ́n lè báyàn kì í mọ́lẹ̀ làwọn afa yàtọ̀ sí pé wọ́n bá yín dá sí wọ́n ṣàdúrà sí wọ́n ó pè kẹ́yìn náà máa ṣàdúrà fúnra yín kọ́kọ́ ṣàdúrà fún ìyàwó rẹ̀ kí àwọn náà ṣàdúrà fọkọ látara bẹ́ẹ̀ èdè àìdí ilé àárín wọn ọlọ́wọ́n ọba ọba lè kúrò. ìtumọ̀ fáfẹ́ bèrè pé nípa àdúrà yẹn èyí tí èmi tó yé mi tẹ́ fi yé wa ni pé ọba náà bọ́lá náà mi náà sọ àti náà bí akéèyàn tó márì nìyẹn ọlọ́run fún mi níyàwó tó dáa tó máa fún mi lọ́mọ tó dáa tí wọ́n bá sọ wà nù márìjì yẹn àdúrà ọ̀lẹ́yìn lè máa ṣe ó lè máa ṣe yẹn náà. ó yìí máa ṣe yẹn. aláwọ̀ ah. oh so èyí tí mo wá fẹ́ aláwọ̀ ni ẹ̀mẹ́tìkà lẹ́tì aláwọ̀ وأنا أمن صالحة ذا وسليلي في ذريتي وسليلي في آلي ọmọ tọrọ máa ṣe ìyàwó mi léyìn rẹ sèmi náà léyìn rẹ orí ara rẹ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sèmi lọ́kọ rẹ ṣèyàwó mi léyìn ìyàwó rẹ ọmọ sí gbogbo wọn yìí. sà àwọn tó bá jẹ́ bí àgbàlagbà tán téèyàn mọ̀ tó súnmọ́ yàn tẹ́pẹ́ àtìgbà tó ti wà tipẹ́ náà ni wàhálà ti máa ń ṣẹlẹ̀ wọ́n máa parí ẹ̀ lẹ́ni wọ́n á tún tó bá tún wà náà tí wàhálà yẹn ti wá ń pọ̀ ní gbogbo gbà títí títí hmm. ṣé èèyàn lè sọ fún wọn gẹ́gẹ́ Yorùbá máa ní a máa ń so yìgì ni àti ń tú yìgì ṣé wọn lè sọ fún wọn pé tí ìbágbépọ̀ yóò bá ti wọ̀ oníkálukú kúkú máa lọ wọn ti kọra wọn wọn tún padà wàhálà ìjà ṣé nínú Islam ṣé kò kò ní aburú kéèyàn sọ pé ah tí ó bá tí ó bá wọ̀ oníkálukú máa lọ nílò ẹ̀ o. tó bá máa pẹ̀sìn lára tó bá máa pẹ̀sìn lára tí ò bá ti fọ́ bẹ́sìn kí wọ́n sì tolerate ara wọn maslaha tó bá yẹn jújù lèèyàn tẹ̀lé. asalaamu alaykum wa rahmatulah. wa aleykum asalaam khairan. mo fẹ́ ṣèbéèrè lórí ìtọ́jú irun especially àwọn ọkùnrin. irun irun orí ṣé èyí tó dájú ni kí a fi abẹ fẹlẹ blade ká fi fa ni àbí ká gẹ kó lọ sílẹ̀ èwo ló ṣe déédéé súnà. obìnrin. ọkùnrin ọkùnrin ṣé kí a yọ blade ká fi fa àbí kí a gẹ kó lọ sílẹ̀ èwo ló ṣe déédéé súnà jù. méjèèjì ni òjíṣẹ́ náà sára sílẹ̀ ṣe. téèyàn sí ní umrọ téèyàn dẹ̀ sí ní hajj. tẹ́ pé èèyàn wà nílé. tó bá fa kó fa tán tó bá filẹ̀ kò filẹ̀. jazakumullahu khairan. ẹlẹ́ẹ̀kejì òun náà nípa àwọn ọrùn bí irun abẹ́ abẹ́yá so for how long la ti lè ṣètọ́jú yẹn. irun abíyá èékánná kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ. forty days. forty days. òjíṣẹ́ náà sàlám fi gbà sí fún àwọn sàbẹ̀ ni pé kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ tọ́ba ti gbogbo oúnjẹ ọjọ́ lọ ó ti di haram. ṣe ayakumullah ẹ má bínú ẹ kílẹ̀ lè bá ṣàlàyé fún mi lórí ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ lórí pé pé bá tíyàn bá sí ní hajj àbí umrọ yẹn pé tíyàn bá fa irun yẹn pé èèyàn ṣe bí dáa sọmi wàá mọ bí ọ̀rọ̀ yẹn ṣe. àwọn kan sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo gbọ́ lẹ́nu àwọn kan bẹ́ẹ̀ nítòjíṣẹ́ lásán asalaam sọ ni wípé ìmọ̀ ah. fa gbogbo ẹ̀ tàbí kó filẹ̀ tó sọ ni. pé èèyàn lè fa gbogbo ẹ̀. èèyàn lè fa gbogbo ẹ̀ èèyàn dẹ̀ lè gẹ̀ ẹ́. ó túmọ̀ sí kéèyàn lè fi bíléèdì fa nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. jazakumullahu khairan. salaamaleykum wa rahmatulah. wa rahmatulah ẹjọ mo fẹ́ béèrè ìbéèrè kékeré ìsà ẹjọ ṣé mùsùlùmí lè fẹ́ ọmọ kìrìsìtẹ́nì ṣé ọmọ mùsùlùmí ṣó lè fẹ́ ọmọ kìrìsìtẹ́nì. bẹ́ẹ̀ni mùsùlùmí tí tó yanjú kìí ṣe tó jẹ́ pé àwọn méjèèjì òun kan fúnra rẹ̀ à ń ṣe mú kọrùn rẹ̀ dúró ni sọ ti yé báyìí nìsín àti pé ẹni tó yanjú yẹn gan àwọn àgbésẹ̀ tó pọ̀ wọ́n gbọ́dọ̀ mójútó. bí àwọn ìgbésẹ̀ ó sà. marshal ọ̀kan nínú àwọn ọmọ tó ń gbé àdúgbò wa tí mo bá nídìí láti lọ bìkan mi wà mobile ńgbà yẹn òun ló máa ń gbé mi lọ mo ríṣe Islam lára rẹ̀ tó pọ̀ ó wá pè mí jọ́kan lọ́wọ́ ní ẹlẹ́hàá ni màmá òun ìyá òun bójú ṣùgbọ́n kírísítẹ́nì ni màmá òun tẹ́lẹ̀ bàbá òun àfáàní ìgbà tí bàbá òun wá jáde láyé àwọn èèyàn bàbá òun ò bìkítà so ìyá òun wá padà sílé wọn. Si gbà tó padà sílé wọn kò sẹ́ni tí ó mójútó àwọn àwọn èèyàn ayé àwọn tí wọ́n jẹ́ kiri yó àwọn ni wọ́n rí òun dàgbà lòun fi jẹ́ kiri yó. lẹ́wù tó bá dé tó fi ń bojú ní lẹ́wù rẹ̀ but kò tó ti tẹ́lẹ̀ náà mà. bàtà àwọn táwọn jọ mọ́ ìgbà tí páyà àwọn ò ká mọ́ ọ̀dọ̀ àwọn èèyàn ìyá àwọn làwọn ti dàgbà ibẹ̀ ni wọ́n ti sọ àwọn di kiriyó so àti ẹ̀ wọ́n á ń ṣe wáàsí fún un pé kó padà kó náà padà sí ojú ọ̀nà pé Islam nìpìlẹ̀ àwọn iṣu wa mi ò serious gbà yẹn òun wá látò ń do ẹni tí ń bá ṣiṣẹ́ wá láti. Bauchi ọ̀gá custom ni à ń jọ ń gbé ẹgbẹ́ ilé wa súnmọ́ra wọn àdánwò tó lọ́n fi ṣe ọ̀gá custom ìyá rẹ̀ òun fẹ́ràn mi ìyá fẹ́ gbẹ́ lórí tèmi òun fẹ́ ṣe slap àwọn ọmọ méjèèjì wọ́n dẹ̀ ń kọ́ di torí àwọn ẹlẹ́sìn tí ẹ ṣe tiwa tí wọ́n wá látòkè lọ wọ́n burú ju tibí lọ. close marking ní í ṣe pẹ̀lú yàyìn a gbọ́dọ̀ dá wà kò gbọ́dọ̀ dá wà sọ́dọ̀ wa kò gbọ́dọ̀ ṣe kí oríṣiríṣi oríṣiríṣi bá wọn. mọ́sá máa ń wọ́nà tí àfi máa ń bá yà sọ̀rọ̀ torí àìbá mọ̀ kí àti ẹ̀ṣẹ̀ kálímà kó tó lọ torí ayé ti dàgbà gan wọ́n ti dàgbà gan kó tiẹ̀ ṣe kẹ́lùmọ̀ kó tó lọ so irú nǹkan bá yẹn wà lẹ̀ <laughs> ó ó ó léwu ó léwu tó pọ̀ ah. so ló fi jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ tó pọ̀ lórí ẹ̀ kọ́lọ́mọba kọ́kọ́ àmọ́ sí ni àdèdè bẹ̀rẹ̀ náà. naam asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. jazakumullahu khairan sir. naam nítorí àsìkò a ní ká ká dá dúró báyìí inshàlá kọ́lọ́mù àlekẹ́lá kò lọ́ọ̀rẹ́ kò lọ́ọ̀rẹ́ mi ẹnìkan kan wá di ahad tí ó ń bọ̀ lágbára ọlọ́run ṣùgbọ́n kí a tó lọ ẹ sátọ̀dẹ̀ ní election so sunday yẹn. Yeah à ń wò pé inshallah kò ní sí ìdààmú ọlọ́run jẹ́ ká lè péjú sí ìwà ìlágbára ọlọ́run. now lẹ́lẹ̀kejì àwọn ìwé tí wọ́n ń pass yẹn jọ ká gbìyànjú láti fi nọ́mbà wa síbẹ̀ nítorí àti lè pass information across tiwa. now èyí tó sì kẹta ń bẹ̀ ẹrú ọlọ́run ọba kan tó ṣe wípé ọmọ ìyá wa náà ni wọ́n ní. Ni <laughs> jazakumullah khairan sa naam wọ́n ṣe surgery fún wọn bó tẹ̀ pé minor surgery náà ni ṣùgbọ́n um, wọ́n ní ṣe appendicitis ni ẹ máa ń pè sá naam so wọ́n wá incur our expenses díẹ̀ uh, about one seventy five thousand ni wọ́n ná so but alhamdulillah he's been able to pay like one twenty out of it so a sì níbi outstanding fifty five thousand láti settle ọ̀làdẹ ní àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n ṣe ètò yẹn fún wọn àwa ní ká ràn wọ́n lọ́wọ́ ohun tí ẹni tó lọ́wọ́ balẹ̀ kẹ́lá bá yọ̀ǹda fún ní àárín wa ká gbìyànjú ká láti dá sí jazakumullah khairasa naam ẹ dákun ẹ jẹ́ kí a ràn wọ́n lọ́wọ́ fifty five thousand ní ohun tí à ń wá fún ẹ̀rọ ọlọ́wọ́n báyìí kọ́lọ́mù balẹ̀kẹ́ alákòóso ẹnìkankan wa ní ẹ̀sùn dáadáa ká gbìyànjú láti dá sí jazakumullahu khairan assalamu alaikum wa rahmatullah. wọ́n ti ń pàṣẹ um, ohun tí wọ́n fi ń gbowó kákàkiri